المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألفناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا نروا فيها ولا تأثيم ويطوف عليهم إلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتفاءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقعنا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء فاقطا يقولوا سحاب مرقوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له على ما أسبغ من النعم ظاهرة وباطلة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على أشرف خلق الله أبي القاسم محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adúpẹ́lọ sọ́dọ̀ ọlọ́run ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ wa àwọn ọba tí ó fún ọ̀pọ̀ àríkàlẹ̀ fún wa nípasẹ̀ ìlú Muhammad sọ̀rọ̀ wọn àwọn ọ̀rọ̀ sọ́lá ó lè máa mú wa kúrò níbi òkùnkùn àìmọ̀kan òkùnkùn ẹbọ òkùnkùn ìrújú lọ síbi ìmọ́lẹ̀ ẹ̀sìn òfin ọlọ́run ọba yìí náà ni ọba tí a dúpẹ́ fún amọ̀rírì oore èyí tó ṣe fún wa ipò ṣe wá ní mùsùlùmí ó tún fún wa ní àlàáfíà ó fún wa ní ìrójú ráàyè tá a fi ń gba ìmọ̀gán nígbà tílẹ̀ bá súlẹ̀ ní ọmọdé yóò máa ṣe lójú márùn ìṣàlọ síbẹ̀ lọ́jọ́ eléyìí àánú ni àtọ̀nà ọlọ́run bá dẹ́dà wa àwọn àmì olúwa wa ibi tó dé dúró yìí ibi tó dọ̀tí ní sẹ́kù ọlọ́run jẹ́ kẹ́mi wá kó yọrí ẹ̀rọ ibi tó ọmọdé ọ̀rọ̀ adé dúró yìí lọ́lọ́run bá dẹ́dà wa tó ti ká gbà á gbà yọrí kó wá gbà ìjọsìn fún wa kó má ṣe ní ọ̀pọ̀ òkú táwọn ọmọ ìgbà àwọn nǹkan kéékèèké eléta bá ní síwájú nínú gbìyànjú nínú iṣẹ́ ìbáadà nínú oṣù náà lọ́lọ́mọ bá wa òfin títóbi rẹ̀ gbogbo àlọ́ wa níjọsìn ọmọdàánù wa láyà lọ sí ohun àwọn aṣẹ lọ́wọ́ àmọ́tí wọn wọn àmọ́ àmì. ìjókòó tẹ̀síọ́rẹ̀ wa ilé tí a tún bẹ̀rẹ̀ lẹ́nìí náà àbí ọlọ́run bá àwọn tẹ̀sí àmọ́ sọ́mẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run bá nínú nàbàlẹ́ nípa àbí ọlọ́run kò ṣe kò ń gẹ ìyọnu rẹ̀. ní ìtẹ̀síwájú sóòtù àtúwà bẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ tí ọlọ́run bá dẹ́dà wa ó ń ṣàlàyé fún wa nínú àpò áàlì àti ń bá àti létí àwọn ìtumọ̀ eléyìí tó ń bẹ nínú náà ọlọ́run bá ní àwọn ìlà ní ilé iṣẹ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ rahim ọlọ́run bá ní وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع أبرا جسوا يا الله وبنا فلورك الله وبرك الله أبرا أنكسر وأقول يا أنكسر أتسبع أنا أقول لا واني تي تي شيطان tí màá fẹ́ fi da àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba rú ọlọ́run kó ṣọ̀wá níbi aburú ẹ̀. ajẹ́kọ̀yẹ wa pípé súra tòótọ́ ọlọ́run ọba ó búra pẹ̀lú òkè wàkìtàbí mọ̀sítọ́ ọlọ́run ọba ó búra pẹ̀lú tílà tí wọ́n kọ. ìrọ́kì máa ń ṣó. bákan náà tíra yìí ọlọ́run ọba ní kí wọ́n kọ́ síbi àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ mọ̀ṣúọ̀ àìmọ̀sùn. ní tó jẹ́ wípé ó rọrùn láti mú káàkiri ó lọ́wọ́ tèmi kùránì ó lọ́wọ́ wọn náà ó lọ́wọ́ ọmọ kékeré ó ń bẹ lọ́wọ́ àgbà ṣẹ́jú ò lè jẹ́ ọ̀pá ó ń bẹ nílẹ̀ aláwọ̀ dúdú ó ń bẹ nílẹ̀ aláwọ̀ funfun tìrọ́tì. والبيت المعمور. قلنا لقوله سبحانه وتعالى والبيت المعمور. ọ̀nà ọba tó búra pẹ̀lú ilé tẹ́tẹ̀ ìdí dá. ajẹ́kọ̀ọ́ wa títí àwọn torí pé ibẹ̀ lọ́sàn-án lóru àwọn èèyàn wọ́n ń yípo kàábà àwọn èèyàn wọ́n yẹn náà fìlà àwọn èèyàn wọ́n ta kùránì àwọn èèyàn wọ́n ti onírẹ̀ rẹ̀ ìbáàdà òsígbà kan nínú aago ayé àbàdà amọ́tùmọ̀ kejì ó náà ní pé wọ́n báyìí tí máa mú wọ́n báyìí tí máa mú ọlọ́ọ̀bá ó búra pẹ̀lú ilé tẹ́tẹ̀ẹ́ ti dá èyí tó ń bẹ ní sẹ́mà ẹ bá bàbí láti inú mú wa rin ìrìn àjò kí ni àwọn èèmọ̀ tó bẹ ní sẹ́mà tí àlẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́lá tí àlẹ́ mi fojú rí nígbà tó lọ sí àmì a sọ àwọn obìnrin ní sẹ́mà kọ̀ọ̀kan àfààyè náà a sọ ìgbà tó rí àlẹ́ mi Musa tó lọ tó ń bọ̀ orí lórí ẹkún àfààyè náà ó rí àníwọ̀ Ibrahim ní sánà keje muslidan zahrahu ila albaytil ma'mur àwọn níbẹ̀ àmì Ibrahim alifatu wasalam ó fi ẹ̀yìn ẹ̀ tì ní sánà keje ó fi ti ara albaytil ma'mur ó fi dáhùn ilé tẹ́sẹ̀ yìí ti dá ìgbẹ̀yìn mọ́lá ti mọ ilé yìí àbẹ́bí wàsọ̀lọ́lá àrọ̀ sọ́lá àbájújẹ́ ń bẹ́ẹ̀ nínú sọ̀yẹ̀háì alimami blokẹ̀sí ìwọ̀n ọ̀rọ̀ ìlú ìrọ̀ pàtàkì wọ́n mú hadith yìí wá láti ṣàfihàn lẹ̀ wípé tọ́lọ̀ ọba bá búra pé wọ́n lè ṣe màmú ọ̀rọ̀ bá búra bẹ́ẹ̀ màmú ó túmọ̀ sí pé alibaitu màmú alẹ́bí kárẹ̀ sí sábà ilé èyí tẹ́sí èyí dá èyí tó ń bẹ ní sẹ́mọ̀ ọlọ́run bá ń sọ torí sáré sọlá àrọ̀ sọlá àdúgbò ìgbà tó rọrùn yìí ìrìn àjò tó rìn lọ sẹ́mà ó nígbà tó dé sọ́mà keje fún ma rọ́fọ̀ إلى البيت المعمور وإذا هو يدخله في كل يوم سبعون ألفا لا يعودون إليه آخر ما عليه أنا صلى الله عليه وسلم وإن ما تقول نبي سوى أبي إبراهيم òun bá a tó fẹ̀yìntì البيت المعمور ilé tẹ́fẹ̀ẹ́ ti dá ní sánmà wọ́n lè wo lélẹ́yìn à wọ́n ti bẹ́ẹ̀ tún màmúrù ni ilé tí è pààyàn nígbà kan pẹ̀lú àwọn tí wọ́n ń ṣèjọsìn fọ́lọ́ ń bẹ̀ èyí tí èèyàn àmàláìkà níbi tí wọ́n ń ṣèjọsìn fọ́lọ́ wọn bá dé wọ́n ní yẹ́dùn olówó fi kún lè yá omi gbogbo ojoojúmọ́ ayé sàbọ̀ òun nà àlùfàn nínú àwọn màláìkà seventy thousand màláìkà mélòó seventy thousand màláìkà ìlú máa ń wọbẹ̀ lójoojúmọ́ tí wọ́n bá ti wá wọbẹ̀ láàyè àwọn òdúnrà ilé yìí tí àlùkìyàmọ̀ ó fi dé kò tún lè tẹ́tẹ́ àwọn ẹ̀yẹ mọ́. Tọ́mọ́sílẹ̀ wọbẹ̀ pẹ́rẹ́ àkọ́kọ́ wà wọn àwọn ọmọ wọn lẹ́nu. Ojoojúmọ́ ni wọ́n á ní seventy thousand wọ bẹ́ẹ̀ tó bàá wọn jẹba kálukó ọjọ́ orí tó wà lẹ́nu kó wá sí ọjọ́ tó ń bẹ nínú ọdún tá a ti lò láyé kó wá dọ̀rọ̀ bá rẹ̀ pẹ̀lú 70,000 kó fi táìsì 70,000 kó owó yé mẹ̀láíkà tó ti wá sí bẹ́tùn màmúọ̀ tí wọ́n ti sin ọlọ́run bá ń bẹ̀ tí wọ́n sì tún ní padà débẹ̀ mẹ́ àtàmọ̀dó. Àwọn àfáà ní eléyìí kó bà wọ́n lẹ́rù ẹ̀ kó pa wọn láyà àbáwọ̀ ò ṣe tẹ́tẹ́ ọ̀rọ̀. Àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ lójú méjèèjì àwọn màláìkà wọ̀ ẹ̀wọ̀ ẹ̀mí sí ni wọ́n èé gbàgbé wọ́n èé sùn wọ́n èé jẹ wọ́n èé mu wọ́n èé fúyàwó. Ìbáàdà bẹ́ẹ̀ ni lọ́sàtàn. ìrora ẹ̀kẹ́ nínú àwọn ọ̀rẹ́ kan àwọn gúúpù kẹpẹ́rẹ́ làwọn yóò sẹ́yìn àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti rán ó jáde padà ẹ̀ yóò rí wà láyà alábùdúró dára kíta ìrìnà àwọn kò sẹ́ni tó mọ iye ohun ká ọmọ ògbọ́lọ̀ ẹ̀rì bá ní àwọn ẹ̀dá àwọn mọ̀lẹ́yìn tó ń sọ ọ̀gá lẹ́yìn ọ̀gá àtàlà ó ní wọ́n wọ bẹ̀ ó ní yàtọ̀ àbàdú nà sí wọ̀yẹ̀kù fún nàbì yìí wọ́n wọ bẹ̀ mọ́ sí lọ bẹ̀ wọ́n yí po lẹ́yẹ kàmẹ́lẹ̀ fún fi kààbà máa náà ṣe máa yí po kààbà lórí rẹ̀. ẹnì kí ẹlòmíì ọdọọdún ní lọ́mọ́ta ẹlòmíì oṣù mẹ́ta mẹ́ta ní lọ́mọ́ta táwọn mọ̀lẹ́kà lè rí bẹ́ẹ̀. èrò wọ́n pọ̀ ọ̀tún padà bẹ̀ rà. Àwọn wa wo ni tí ó súnmọ́ tí wọ́n jẹ́ ọdún ọ̀dá tó máa dùn. Fún ẹ̀ka bẹ̀rẹ̀ ọ̀nà ọba náà, ẹ lè mọ̀ yí pé ilé yẹn ó tó dàbí òtóbi. Ó tóbi bàyánù Avọ́mẹ́sìl Mokúsàmùbì. Ó sọ títóbi nǹkan tí wọ́n fi ń búra pé àá irú ilé tó tó báyìí tọ́lọ́run bá ní káwọn màláíkà seventy thousand lójú bẹ́kẹ́ tí wọ́n máa wọ bẹ̀ ó yẹ kí ọlọ́run bá nìkan ló máa yóò ká iye màláíkà tó ti sè fún lè ṣe mọ̀háwàlátà wàhálà máa hàn jùlọ dá وأعظمهم جنودا رأيت الله أكبر كل شيء محاولة وأعظمهم جنودا محاولة وأعظمهم جنودا الله سبحانه وتعالى tóbi ju táàmù ọlọ́jọ́ náà ọlọ́run bá tóbi púpọ̀ àwọn tó ń sin ọlọ́run bá wọ́n pọ̀ nínú àwọn ìdàgbà so hadisi yìí ó fi mà wáyé pé ibì kan ń bẹ ní sọ́kọ̀ sápẹ̀ nìkan ni o albaitul ma'mur kí la fọ́kọ̀ ìjọba. Wal-baytil ma'mur. Ọmọ ọba wa fi ilé yẹn búra, àdúgbò láàrọ̀ sọ́lá ní òun rí ilé yẹn. Nígbà fàwa ìgbàlemú jáde ń bẹ̀. Òní pé kí ló fà á? tó fi jẹ́ pé àlébìbọ̀rọ̀ yìí mú ló fẹ́ ìdílé yẹn. Al-jaza'u من jinsil العمل، aljaza'u من jinsil العمل. wọ́n ká lùkọ́ ó ṣiṣẹ́ fọ́lọ́run ọlọ́ọ̀bọ̀ yìí jẹ́ ìyá gbé tó bá fara sí lọ́run ọlọ́run ọba yóò di padà yóò sọ padà fọ́ kó lọ lọ́dọ̀ tó rọ̀ arábìwá Ibrahim ilé tàà fi ń sin lọ́run lórílẹ̀ àábà láti ti dáná sítáyé òun ló kọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa òun náà pọ́nlé rírà ó fẹ́ ìbẹ̀. àwọn olóṣù lọ́nu ẹ̀ ṣùgbọ́n ìwọ náà ti ẹ̀dùn pẹ̀lú síbẹ̀. ṣáròfù lè àpẹẹrẹ lọ́jẹ́ ó fẹ́ ìbẹ̀ kọ́dà kó má lè wọnú ẹ̀ kéèyàn wà níbi kan kéèyàn wà lágbègbè kan nígbà míì àpẹẹrẹ lọ́jẹ́ ó làkúgbà àmọ́ lè wọ bẹ̀. lápòjúwe ta ló fẹ́ tí wọ́n wá gbé òkú ẹran síwájú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹran wò nǹkan ní ìṣe o ṣùgbọ́n tí yóò dùn mọ́ nínú bó ṣe bọ́ọ̀tà ńlẹ̀ rẹ̀ kọ́ gbogbo ẹran rẹ̀ náà ṣùgbọ́n ta ló fẹ́ tí wọ́n wá pàṣẹ ọkọ̀ àwọn ọkọ̀ orógbó bí lásìkò yìí dmc bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwa pàṣẹ sí ẹnu ọ̀nà ilé ẹ̀ ò gbé wọn kọ́ pàṣẹ o òun kọ́ ló ń ní ẹni ẹwà ẹni ẹwà kì í ládùúgbò ní o bàbá tó rí ìyàwó fẹ́rẹ̀ fún ọ̀sẹ̀ fi ló tù bá ó ń bọ̀ náà nù wọ́n náà ṣe ẹ̀dẹ́ náà nù jẹ́mọ́ ẹgbẹ́ sẹ́gàrà kí wọ́n gbé ìdí òdà sẹ́nu ọ̀nà ilé rẹ yóò pọ̀ nù dẹ́ bí wọ́n bá gbé tó dáa títà rẹ̀ yóò pọ̀ nù dẹ́ àdúgbò yá wọ́n tẹ̀ wá sí ọ ní wọ́n pààkì ẹ̀ta ní orúkọ ààrẹ náà wà náà wà náà wà. so sábà fún mi àpẹẹrẹ lọ́jẹ́ fún abẹ́bíwá Ibrahim àrísọ̀tọ̀ salam wípé ilé táwọn mọ̀láìkà tí wọ́n ti ń ṣe lọ́wọ́ ọba pẹ́pẹ́ ẹ̀ẹ̀kẹ́ ni cháǹsì tí mọ̀láìkà kẹ́ ní láti wọ́ bẹ̀ kọ́ wá jẹ́kẹ́ permanently ibẹ̀ ló fẹ́ látara ìfaragbólẹ̀ rẹ̀

ààrẹ ìsọ́láṣù ọ̀sàrá bákan náà ló wà ní ààyè sẹ́mà tó tẹ́kí lé o ga jùlọ lẹ́sọ̀mọ̀ ẹlẹ́ẹ̀kejì ìṣẹ́sìn nǹkan tó tó ga tó inú àwọn àdábì yòókù wọ́n ti àdábà Muhammad sọ̀rọ̀ gbogbo àwọn kan yẹn náà lẹ́bi rí nígbà tó lọ sí ìbéèrè wa wá wípé ìbéèrè méjì ló pàdé lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá sì kọ́ wájú ìbéèrè wa wípé ṣé lẹ́yìn ìbẹ́yìtù màmúrọ̀ ماذا بقي وأن رأى النبي صلى الله عليه وسلم شيئا آخر لا يبقى صلى الله عليه وسلم لي عن إبراهيم ثم على بيت المعمور يسمى كجي شيء كبير تقول لي أنا بريباني يوم àwọn ìbìrin sídọ́rọ̀ tó mọ̀ntàhà kí ló rí igi kan ló السماء ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى النبي صلى الله عليه وسلم قول سدرة المنتهى tẹ́lifíṣọ́tù mọ̀tá ẹ̀ igi tí mo pòun ṣájà ẹ̀rọ tó náà àbímà igi tó tóbi ibẹ̀ ní bó mo ṣe lè pè é ibẹ̀ ní last bus stop gbogbo ẹ̀dá ẹ̀dá lè dé mọ́ nínú sọ́mà. òpin pé gbogbo òní gbogbo ẹni tó fẹ́ rìn tó fẹ́ gbogbo òní rẹ ọjà bí à ń sọ̀rọ̀ àdúrà sọ́lá ìwé tó dúró rẹ̀ ní mi torí pé lẹ́yìn sọ́dọ̀tún mọ̀tá àràárùsù ló kàn kí ló kàn lọ́wọ́ àrùsù ọlọ́run kan fáàkì olódò àgẹ́gẹ́ bí òmìnira tó ṣe di gbogbo nǹkan okòwò gbogbo kan ní jẹ́kì bí kálukú ta fi orí bẹ́ẹ̀ ni àrùsù ṣe rí so lábẹ́ àrùsù sọ́jọ́ tó mọ̀ táà bẹ́ẹ̀ tó mọ̀ àmúrò sábà keje ẹ̀mọ̀ tó mọ̀ wà sára so gbogbo ìrìnàjò ẹ̀dá ọ̀kọjá gbó so wà fọ́ọ̀kọ́ lárùsì rọ́gbó láàlámì iná wà fọ́ọ̀kọ́ lè àrùsì rọ́gbó رب العالمين وفوق العرش رب العالمين وفوق العرش رب العالمين شهدت بأن وعد الله حق وأن النار مثوى الكافرين وأن النار مثوى الكافرين وأن العرش فوق الماء طافي وفوق العرش رب العالمين وفوق العرش رب العالمين وتحمله ملائكة كرام وتحمله الملائكة كرام ملائكة الإله مصومين ملائكة الإله مسومين ملائكة الإله مسومين ملائكة الإله مسومين جماعة عقيدة مسلمين ياو so lórí àlárùsù ọlọ́run ọba ọlọ́run ọba tó wá sí Ar-Rahman ala al-arshi istawa ó bá ń gbọ́ àlárà àlárà àlárà ìtòjú àrùsù ọlọ́run ọba ó ní sákùkù òkè fún gbogbo nǹkan yòókù orí ẹ̀ lọ́nà bá wá wà gbogbo wa subhanahu wa ta'ala so àdúgbò sọlá ọ̀sánlá tó bí ibẹ̀ láwà ṣá nígbà ó lè pín gbogbo rẹ̀. nígbà sábà ìlú àwọn adé bíkọ́ tuntun sáà tí àáfà wa sọ fún wa pé ẹnìkan ló gba ẹ̀mí lọ́wọ́ mọ́lákùnrin mọ́ọ̀tì níbi àlàáfà ṣọlọ́ọ̀ ẹ̀jọ̀ kọ́mọ̀ yìí èyí ni dáadáa ṣọlọ́ọ̀ ni àwọn nǹkan yìí èèyàn gbúdọ̀ mọ́ àríyìn ọjà àti sàmà àbáyé tuntun fún ọ ṣé nínú sẹ́mẹ̀ ṣé ilé mi tún bẹ́ẹ̀ yàtọ̀ sí albert mahmood àwọn onímọ̀ wọ́n sọ lọ wọ́n sọ bọ̀ èyí tó ṣe déédéé wọ̀ lọ́wọ́ ara ò ní pé ilé tó tún wà ní sẹ́mẹ̀ ò ní bẹ́ẹ̀ tulẹ̀ ìjà kí la fọ́kọ̀ rẹ̀ kí la fọ́kọ̀ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tulẹ̀ ìjà bẹ́ẹ̀ tulẹ̀ ìjà níbo lòun wà. ìsàmà ìdòrìyà sọ́mà ilé ìlọ́wà sọ́mà àkọ́kọ́ ìlọ́wà. ṣùgbọ́n ààrí àdí tó ń mọ̀rọ̀ fún ọ́n ààrí àdí lábúrò ní sọ̀rọ̀ láàrọ̀ sálámà ó sọ pé báyìí rẹ̀ ń zà ń bẹ ṣùgbọ́n ààrí ibn Abbas pé Baitul Izza ń bẹ fún wa fàánà Abdullahi ibn Abbas radiyallahu anhuma wardahuma ó ní ọlọ́wọ́ bá sọ Al-Qur'an kalẹ̀ ní jumlatan wahidatan ila Baitul Izza ìsàmà ìdúnyà Abdullahi ibn Abbas ní ọlọ́wọ́ bá sọ Al-Qur'an kalẹ̀ sí ثم نزل بعد ذلك يعني فرغ lẹ́yìn ìgbà náà wọ́n ṣe wàá sọ̀kalẹ̀ fún àlẹ́bí ilẹ̀ yọyọ ó twenty three years ṣàgbẹ́ méjì ni kùrán sọ̀kalẹ̀ ọkọ̀ sọ̀kalẹ̀ láti lọ́wọ́ mahfoul síbo tí Baitul Izza tó ń bẹ níbo jẹ̀mọ́ lọ́mọ ìyá rẹ̀ so abdulayi náà bá sọ dàlá ádìhùn mọ̀ọ́dún ọ̀gbọ̀n ó ní Baitul Izza yẹn so tafsiru ẹ̀ nìyẹn àwọn afáàsì gbà wọlé pé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí atẹ́wọ́gbà nítorí pé tí ọ̀tá àwọn arí àlàyé eléyìí a mọ̀ wọ́n pé bóòlù kùránì ṣe sọ̀kalẹ̀ wọ́n ní ṣáàrù Ramadan alẹ́bí òǹzílà fi hí ẹ̀sọ̀ pàdé pé tó lọ twenty three years láyé kùránì sì máa sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó wà ní tó wọ́n ti dáhùn yìí pé lùzúmùlù kùránì tí sọ̀kalẹ̀ kùránì ẹ̀ méjì ìkẹrà tókè sọmọ wọ́n ti sọmọ ilé ayé nígbà ìzà lódìdí gbà lẹ́yìn ìgbà náà wọ́n wá mú wá fún àdàmú sọ̀rọ̀ àṣọ àmì èdè tó fi jẹ́ pé ìjọba wọn wọn ti máa sọ̀rọ̀ àlùkò ààrẹ tó wá kó fẹ́ sọ olódi dìgbà ó ní bí ó ṣe lò tó wá fẹ́ sọ ẹlẹ́yẹ ẹyọ ó ní bí ó ṣe lò. anzalnahu tó bá ti sọ àǹzàlá ó fẹ́ sọ fún ọ pé ẹlẹ́ẹ̀kan náà nù. ẹ̀rí pé ní sọ́ọ̀tù ọdún ìlà rí ó tún sọ bẹ́ẹ̀ náà ìlà àzànáàwò tó bá nílò àzàná wọ́n sọ fún ọ pé nùzúlù alkùrán jùmlá tàbí ẹ̀kan náà jù láti sílẹ̀ sí sọ́nà ayé ìgbà ìtura ẹ̀dá. Zannáwò wọ́n na zannáwò tàbílà díẹ̀ díẹ̀ ní ẹlẹ́yẹ Ọ̀nà náà zìlùmọ̀ alkùrán máa wọ̀ díẹ̀ díẹ̀ ní wà so ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ náà bá ti sọ̀rọ̀ bí ọ̀la àìní wọ̀tọ̀ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí a tẹ́wọ́ gbà ni o ajá yìí pé Baitul Izza náà ń bẹ ní rọmọdáyì lẹ́yìn méjèèjì a kò tẹ́rì kankan tó sọ pé ilé míì tún wà nínú sẹ́mà tó jẹ́ ilé pàtàkì àbí ilé ńlá ní ẹ̀pẹ́ pàǹsọ̀ pé báyìí màbúrò wà sọ́nà kejì àrí báyìí lè yíza tó máa yé kò sí ààyè kankan nínú sẹ́nà ìlà àwàfí ìmọ́lẹ̀kùn rọ́ọ̀kì òun àwùsà àjùmọ̀ kò sí ààyè kankan tó lè gba ìka mẹ́rin nínú sẹ́nà pẹ̀sẹ̀ pé ìka mẹ́rin kalẹ̀ báyìí àfi kẹ́ ẹ bá kan bẹ̀ ìsìlọ̀ àtọ̀bẹ̀ sàmà àrẹ́bìnrin sọ́mọ̀tẹ́ wo tí máa gbé ìmẹ̀lẹ́gbẹ̀ àmọ́ ọ̀rọ̀ àfọ́kọ́lá àǹtàrí àkókò bẹ́ẹ̀ ẹrù tó ṣe kí ẹrù tó rù ìṣàwàtà sẹ́mọ̀tẹ́ òun ẹrù tó rù mẹ́mí mọ́ọ̀sì àrùbá àbọ̀rẹ̀ kò sí ààyè kẹ tó lè gba ìka mẹ́rin ọmọ nìyẹn ìlà wà fí mẹ́rakùn àpẹẹrẹ mọ̀láàkà kan bẹ láàyè yẹn lọ́ọ̀kì òun àwùsá àbìlù àbí lùkù bọ́lọ̀ àbí ṣe ìbáàdà kan fọ́lọ̀ alówó pọ̀ jù nínú ẹ̀dùn ìṣúná táwọn náà láwọn ibi táwọn ayé nìsín ẹ bá gbé ka mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin sílẹ̀ fún ètò wà mí náà wà á ṣáyè gba ìka mẹ́rin ní sẹ́mẹ̀ tó wá fún àtúkẹ́ bá bàtà ìka fún ìṣàwọn ọba níbẹ̀ tó jẹ́ pé ìbáàdà táwọn ń ṣe kò gbọ́dọ̀ jọ wá lójú láwọn tẹ́tù ń ṣe Allah subhanahu wa ta'ala wọ́n ṣe kí ni tó bá rí báyìí ọlọ́run bá búra pẹ̀lú albaitul ma'mur walbaitul ma'mur ọlọ́run bá búra pẹ̀lú ilé tẹ́sẹ̀ èsì dá tó ń bẹ ní sẹ́mẹ̀ àwọn àfọ́ onímọ̀tà tó rọ ìmọ̀ wọn lá wọ́n ní nílé ìmọ̀tà rí nípa lẹ́yìn ni wípé ibi tí lẹ́yìn wà nínú sẹ́mẹ̀ kásọpá àrísọ̀ bí ọ̀ ó lè lọ bá wa fi okùn tí ó mọ bá wa fi wọ́n wálẹ̀ déédéé kàábà ní oṣù lọ́sẹ̀ dédé ibi tí kàábà wà lórílẹ̀ ayé tá a bá lè fi okùn tá a fi lè tẹ̀sí ẹ̀ lọ dédé ibi kàábà tá a fi náà ń láyé tó wà bẹ̀rẹ̀ láti bá wọn ní bìkìyà ní kàábà ní dédé ibi kàábà wà onálọ́wọ́ Allah subhanahu wa ta'ala èló pé bẹ́ẹ̀ ni àrùn ó túmọ̀ sí pé al ìjọsìn nìbámọ̀ káwùrì ó ń gángan ní ètò ilé ayé bọ́lọ̀ ka ẹ máa sì ní tàbá orílẹ̀ ayé ẹ̀yin mọ̀láìkà náà ẹ máa sì níbo bẹ̀rẹ̀ so ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá búra pẹ̀lú ilé yìí àwọn àfáà ní tún ní orúkọ míì tí wọ́n máa ń pè é kọ́ra Ibn Kathir rahimahullahu ta'ala ó ní Baitul Ma'muru yìí wọ́n tún pè ní àbúrọ̀ kí la pé àbúrọ̀ ṣùgbọ́n àwọn àfáà ní èyí tá a rí nù hadisi tó jẹ́ náà ló ṣe déédéé jùlọ lọ́rọ̀ àwọn onímẹ́mẹ́sì. والسقف المرفوع wọ́n ní bẹ́ẹ̀tù màmúrù ìlà ọ̀rọ̀ tó bá lọ aṣọ́pọ̀ ẹ̀sẹ̀ tó bá lọ jábọ́ làfọ́dọ̀ ọ̀rọ̀ kààbà orí kààbà ni ó ti dàbọ́ lọ. ìgbàlódé mẹ́ta ni pé ìjẹ́ ló wà ọba dára lọ́lọ́run ilé ìmọ̀ rí èmọ̀ ọlọ́run tí ò jọra ọlọ́kọ̀ọ́gbọ̀n. ó ń bẹ nínú àwọn àwọn barcelona sọ́sọ́ yìí kárí pàtàkì pàtàkì kàábà ní rẹ́tì mahmoud ó ń bẹ wọn pé bẹ́ẹ̀ni ní kàábà wípé ká ló àwọn sọ̀rọ̀ ká ló wípé ọ̀wá sí ẹ̀dá tí ó yí ipò kàábà ó ní àwọn àlẹ́kọ̀ọ́ yí ipò rẹ̀ ẹgbẹ́ tó ti àti mo rọrọ ẹ̀wọ̀n ní ah, àhàhà ah, ah. ọba kò tí o bẹ dá ọlọ́run ti fẹ́ wọn bá ti mahmud lọ́wọ́ ọ̀rọ̀ ti ní tẹ́sí èsì dá ìgbà àwọn èèyàn kúrò tọ́wọ́ àpá àwọn èèyàn tọ́wọ́ àpá ẹjọ̀ dá. Ìgbìyànjú àti àgbẹ̀ alukọ́ọ̀lù àrọ́jú èyí tó tẹ̀wọ̀n jù ní kí ni o ní pé bẹ́ẹ̀tì mahmud kò sẹ́mẹ̀ ní. Òsọ́jọ́ kẹ tí màláìka seventy thousand tó ní wọn. Ìjọba àfọwọ́sọ̀ fẹ́ sọ pé ká tù sínú tẹ̀gbẹ́ nìyẹn pé ẹ pè ní méjì bẹ́sù màmúrù bẹ́sù màmúrù o tó ń búra mbẹ. وطور كتاب مسطور في رق منشور بكر النبي صلى الله عليه وسلم tí ànábì tó sọ̀rọ̀ sọ́nà tó máa ta lórí ìrìn àjò yẹn omi pé jìbìrì àlẹ́bí sọ fún ìbúrú sọ fún àbíyí pé bàbá rẹ̀ gbọ́ yìí òun ló jókòó lọ́bẹ̀ yìí fún ìgbàgbọ́ àbí. àwọn afá ni ó sọ bẹ́ẹ̀ fún àbí sọ̀rọ̀ àlọ́ sábà ó já pọ́nlé fún ànẹ́bí ó já pọ́nlé fún ànẹ́bí bọ̀yì àlẹ́bí mọ̀sálà sọ̀rọ̀. nítorí pé ó sọ pé bàbá rẹ̀ ni ẹni àpọ́nlé yẹn àpọ́nlé ni fọ́ọ̀mù sàrọ̀fọ̀lá àbá sàrọ̀fọ̀lá àbúyá àpọ́nlé ló jẹ́ fún àwọn ọmọ wọn náà kódà kó àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn ta ẹ bá bàbá àwọn ẹni ẹ̀rọ ọmọ wa tí wọ́n ń sọ yìí bàbá kẹfà ni o yóò àpọ́nlé yìí sẹ́kù sára àwọn ọmọ wọ́n jẹ́ sánmà ló wà àmàlàíkà wọn rọ kiri wọn ń wọbẹ wọn ń tọ wá fún bẹ wọn ń ṣèbá dà ń bẹ ẹ̀ẹ̀kan ni ó kan màlàíkà kan láti àbò òkú ọlọ́run pọ̀ màlàíkà pọ̀ ọlọ́run ju òfin lẹ́yìn ẹ̀bùrọ̀ náà. والسقف المرفوع والبحر المسجور والسقف المرفوع أنا أبا تقول أقبلوا السقف ọlọ́run bá búra pẹ̀lú sẹ́mẹ̀ sọ́kùnrin lára sẹ́mẹ̀ sáfùkù òrùlé jẹ́mọ́ tẹ́ǹtì yìí òrùlé lórí wa mẹ́ta bẹ́ẹ̀ bọ̀ lórí tẹ́ǹtì yìí fáàmì káwọn débẹ̀ náà òrùlé lórí ẹ̀ ẹgbẹ́ wa wo òrùlé kí ní òrùlé tí ó gbẹ̀yìn ẹgbẹ́ náà so òsínbó òrùlé kan ṣe kókó òsínbó ṣe ọgá tó mẹ́mbà lòrùlé lórí ẹ̀ so tọ́mọ́ ní òrùlé ọ̀gá gbogbo òrùlé mẹ́mbà Ọlọ́run ni wà sí bá kú fíìmọ̀ fọ́. Wọ́sẹ̀kú fíìmọ̀ òfò. Ọlọ́run bá búra pẹ̀lú sẹ́mẹ̀. Ọlọ́run bá lé àti òrùlé àlùmọ̀rùfò èyí tà á gbéga ju gbogbo òrùlé yòókù lọ. Àwọn àfọ́ ní wọ́n tẹ̀sí ẹ̀ wọ́n ní àṣìṣànà. Wọ́n lò náà ní sẹ́mẹ̀. Wọ̀jà ná sẹ́mẹ̀ àṣàkóbá ìmọ̀ àfúrọ̀. Wọ́n máa náà ẹ̀ tí òrùlé máa fún rọ́jà tá a ti tà ń sọ àtúntò ń sọ yìí. Àjò ya ọ̀run máa ní àyà sí ha mọ̀ rẹ̀. Sòsẹ́mẹ̀ ni sáfù tí ọlọ́run bá ń sọ. Àwọn ọ̀pá mi sọ pé sáfù yẹn ilé náà ní àràárù. Tẹ̀mbá sọ́wọ́ lẹ́kẹ̀ẹ́ wípé àràárà sí náà òun náà ló gbogbogbò. Ṣùgbọ́n gbogbo tí ń bẹ nínú sọ́mọ̀ kan. mo jẹ́ pé bàbá tó gbé wá sábẹ́ ẹ ìbílẹ̀ náà abẹ́ sọ́mọ̀ ló wà á jẹ́ pé áwùsù tó gbogbo gbogbo ẹ̀. síta àwọn mi ò sọ wípé sákùfù yẹ wọ́n ní kéwì aláwùsù. bàbá sọ pé sọ́mọ̀ ni pẹ̀lú àyà sọ́tún àǹbíyà wípé wọ́n jẹ́ anẹ́sàmà àsakùnfà náà bá ní àti sọ́mọ̀ ní olùlélẹ́yìn lérí. sọ́mọ̀ ọlọ́run bá tó kúrò ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ o sọ́mà tá à ń wò yìí tó tóbi ni ọlọ́run bá mọ́ pa bẹ́ẹ̀ àgọ́ rí pé ó lù ń bì kan àwọn sọ́mà ṣe dẹ́kì ó lè yẹn ṣùgbọ́n ọlọ́run ọba ó gbé sọ́mà kalẹ̀ látọ̀dún yìí àgbọ́gbà ó ti lù ń bì kẹjá lọ bí o bàmẹ́lákùnmọ́ bílá àmàjẹ́ sàmà àá. بنى لكم بلا عمد سماء وزينها فما فيها فطور وزينها فما فيها فطور وزينها فما فيها فطور وزينها فما فيها فطور الله بنا لكم بلا عمد سماء الله بنا سماء وصوبك تتبدو sáà tó bẹ́ẹ̀ orùlé wa ìkọ́mọ̀ lóko ìmọ̀ sáà tó bẹ́ẹ̀ jẹ́ kí ilé wa sáà tó bẹ́ẹ̀ ìkọ́mọ̀ lóko ṣùgbọ́n ọlọ́wọ́ bá ó mọ sẹ́mà bìlá àmàdì sẹ́mà ó mọ sẹ́mà ní orùlé léwà lérí láì fòpó Ọlọ́run bọ́dẹ̀ ṣe lọ́fọ́, mọ́ fi ọkùnkú, kò sí ààyè kan, ó ti dálú. Kíni rẹ̀, ó ti rẹ̀ náà ni. Dẹ́kì nígbà rí, a mọ́ dálú. Ọlọ́run bá búra pẹ̀lú sẹ́mà, wọ́n sọ́kù fèlmọ̀rù fún ọ̀rọ̀. Ọlọ́run bá búra pẹ̀lú òkè. Okay òrùlé àlùmọ̀rùfọ́ èyí tá a gbéga lórí gbogbo àwọn ọ̀gá yòókù tá a kò ní sábà. wal bahril masjur. ọlọ́ọ̀bá tún búra pẹ̀lú àlùbáhà ọlọ́ọ̀bá tún búra pẹ̀lú odò ẹgbọ́lá yẹlé o ọlọ́ọ̀bá búra pẹ̀lú odò albaharil masjur ọ̀rọ̀ méjì ló kún nínú ọ̀rọ̀ àwọn fásitẹ̀ alákọ̀ọ́sọ́pọ̀ albaharu alẹ́dí tùsẹ́jìrù náà minha ó dòkọ́já pé tó bá dìgbà kìámà ló bí iná jáde omi tí ó kóná síbẹ̀ sọ pé omi láti pa iná ọlọ́ọ̀ná ṣùgbọ́n ọlọ́run lè wà lè báhárì ìlmọ̀sìdúrù wọ́lbáhárì ìlmọ̀sìdúrù ní omi tó jẹ́ wípé tó bá di ìgbà tí àlùkìyàmà bá dé mọ̀sìdúrù afáàkùsọ́lá abákanú wà nígbà àrí ìmọ̀síjú ọ̀rọ̀ ìtumọ̀ kejì òun náà ni pé wà ní báhùrù ìmọ̀síjú ọ̀rọ̀ òun náà ni pé omi yìí màmúlú omi tó kún fọ́fọ́ ó kún dẹ́nu ni ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe bẹ́ẹ̀ wọ́n ní omi wo ni wọ́n ní o ní omi tí àlàáfíà ọlọ́run bá ń bẹ lórí ẹ̀. ẹnì pa aṣọ lẹ́ẹ̀kan àṣọjá aṣọ wa lẹ́ẹ̀kan ọwọ́ sọ pé wà pa ọkọ́ lẹ wà lárúṣà pa ọkọ́ lè máa ìkọ́ ọ̀fẹ́. wà á lárúṣà pa ọkọ́ lè máa ìkọ́ ọ̀fẹ́. wà pa ọkọ́ lè àròṣèrọ́gbọ́lẹ̀ àlàmínà wà pa ọkọ́ lè àròṣèrọ́gbọ́. رب العالمين فوق العرش رب العالمين وفوق العرش رب العالمين ara ṣe ọlọ́run ọba omi tó ń bẹ lábẹ́ omi ló wà lábẹ́ àlàyé àti ló wà lókè torí nìsín tí wọ́n sọ wà ní báwọn ènìyàn sì dúró omi tó kú fọ́fọ́ tí ò síbi kankan tí ó lọ́là fún bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ láti gbé aláṣẹ lọ́dà. jẹ̀bá èwo ni kò tó búra ní méjèèjì. wàlbáhárí wàlbáhárí lásìjú. afáwa olùtóbi rahimahullah ta'ala ó ní kírílà ó ní ṣùgbọ́n rẹ̀ ni wípé omi yìí yóò kó iná wàyí dálítì haárù sùjìrà àì ìgbà tí omi tí wọ́n bá sọ di nǹkan tí wọ́n fi kò ilé jáde so ó mọ̀ sí pé wọ́n bi àfọwọ́ alì nàbẹ̀ àfọwọ́ fẹ́ẹ́ nìbí fẹ́ ìwà náà bá ó ní àfọwọ́ alì ọdí yàrá alì ó ó sọ fún ọkùnrin kan nínú àwọn Yahudi pé àìnà jahannam àìnà níbo ni náà jahannam mà ẹgbẹ́ gbọ́ wọn yóò orígbé níbo nínú jahannam wà kọ́ọ́lá alzahar o ni o n bẹ nínú odò kọ́ọ̀lá bá arọ ka ilẹ̀ àtọ́ àdìkọ́ ó ní ah, ìrìn ju pé òótọ́ náà ló ń sọ lọ ló sọ wàtálà wàlùbá àlìwá ka áyà kí lágbára lọ́rùn ọ̀ka tó ń sọ ní ẹ̀ kí lágbára kí ọlọ́run ọ̀ka omi yóò dínẹ́ albáàrin masu omi tí ó dòdò tó di fóòn gẹ́gẹ́ ni pé o gẹ́gẹ́ ní kóná ní jáde nílẹ̀ ẹni pé wọ́n omi ń paná ọlọ́mọdé àdìbìnú ọlọ́run ẹ̀rí pé omi gẹ́gẹ́ ó tún lè ṣe kí ni o tún lè kóná ọ̀yìn dàbẹ̀ ha rò sùn jìrọ̀ so gbogbo omi gẹ òǹgó di ntí ọ máa kó kílìyàn tí ó máa kó náà so àwọn kan sọ wípé wàlbáhìrì masjúùn ọlọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ nípa omi tí ó padà di nǹkan tó bí iná nígbà tá a sì á mọ̀ lọ́dún àwọn kan sọ wípé omi tọ́lọ́wọ́ bá fi búra yìí odò tó kú fọ́fọ́ ni tó jẹ́ pé orí ẹ̀ ni àlàáfíà Allah subhanahu wa ta'ala orí ẹ̀ ni ó wà. ọlọ́run ọba búra pẹ̀lú ẹ̀ ipò wàlúbáhárì masjúù. wàlúbáhárì masjúù. afọwọ́gbà ọ̀sẹ̀ òsèmí ẹ̀rọ fún ọlọ́ tààrà. wọ́n ní ilẹ̀ mọ̀rọ̀ dàbí ìtọ́wọ̀ ń gbẹ̀rẹ̀ pẹ̀lú áyà yìí ọ̀dọ̀ táwọn lálàyé. wọ́n ní alùbáhùn lẹ́bí àárẹ̀ yà ọ̀sùn òun náà ní odò tí àlàálà sí ọlọ́run ọba tó ń bẹ̀ lórí ẹ̀ pẹ̀lú kọ́ọ̀lù wàkàrà náà alàlùmá. àwọn míì ti sọ wípé àlùmọ̀rọ̀ ọ̀dùn bíi àlùbáàrò lẹ́bi ìfìlà ámdí òun náà ni omi tó ń bẹ lórí ilẹ̀ ti àdìlà wọn òun náà nà ìta rí tó ti wá tó màálù èyí tá a lè mọ̀ àlẹ́bi fi mi àyàdùlá èyí tó pé àwọn ọ̀rọ̀ àwọn àmì ọlọ́ọ̀ bá ń bẹ níbẹ̀ tí làákàrè wa olùgbọ́yé ó ní wà sàhí ní wà sàhí èyí tó fẹ́ أن المراد به pé tọ́lọ́ ń gbàgbọ́ pẹ̀lú ayà yìí òun náà ni báhàrù àm òun náà ni odò orílẹ̀ èyí tí yóò padà máa kó náà tó bá dìgbà wọn bá dìgbà ìjà ọ̀yà bẹ̀hárù sùjọ́. nítorí pé ìyẹn ni làákàrẹ̀ ìyẹn lójú wárí ìyẹn ni làákàrẹ̀ wọ́n lè gbé odò òkun wà á di tó di náà. àdúrà odò yẹn odò ó fẹ́ paná ni ẹ̀hẹ́ a tètè mọ lára àyẹ torúpójú wá rí agbọ́gbọ́dọ̀ yẹn ṣe tó tó máa fọwọ́ pé odò àpòpítọ̀ owó yìí ó ṣe wà iná lòun owó nàbò omílélé àwọn iná المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين أو عفوا لما تصير مئن والبار المسجور وني أصبح مسجور يا ما ممنوع أردو يا الله وبا قد لك tọ́lọ̀ ọba tó hánà ìtumọ̀ hánà ẹni pé iná ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n wọ́n pàṣẹ fún pé iná ara rẹ̀ yẹ kó mú jáde láì. odò yìí ó dàbí ká sọ wípé àwọn nǹkan tá a ń lò nínú ilé ọlọ́mọdé òkòtò ìgbà sí wa. ẹni wípé aburú ń bẹ tó pamọ́ sí lára ṣùgbọ́n à ń lò àbí sàǹfààní. tí ìdàkejì rẹ̀ bá dé lèyìn ó mọ̀ pé áà ìrọ̀rùn. sọ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ṣe odò ní masjid èyí tó yẹ pé wọ́n so pa pẹ̀lú agbára ọlọ́run ọba wọ́n rán ẹ̀mẹ́ wípé omi yìí ó ní iná lára ọlọ́run ọba ò jẹ́ kí mẹ́yìn ó jẹ jáde báyìí tó bá ti wá di ìgbẹ̀yìn ìgbà. ala ọba Allah subhanahu wa ta'ala yóò wà á tú ń bẹ lára rẹ̀ yóò túlẹ̀ akọ́kẹ́ ní kìí ṣe mẹ́gẹ nìkan ẹgbẹ́ ìwúrẹ́ ìjọba sọ yìí àdáyé tó máa lọ àwọn odò òkúrí tí mo sọ yóò yẹ ẹni tó gbàmí odò àbí ẹni odò ńlá yóò mọ̀ ẹ̀kọ́ fẹ́ yóò mọ̀ ẹgbẹ́ bí ẹni kó bẹ́ kọjá bá ń dì rẹ̀ yẹn ní alìbáhàrì tí a rí àìkọjá bá ń dì yẹn wọ́n ti mọ́ lébẹ̀ kò lè yàwá lù ó wà màdúrà màdúrà wọ́n ti sí lóòrè má kọjá bí o ọmọ á di ìgbẹ̀yìnà iná jáde nínú odò yóò tún pa àwọn èèyàn rẹ ẹni pé nígbà tó ń bẹ pa ọjọ́ ọlọ́run mẹ́wò tó fáàdì ẹ̀rí pé omi náà padà pa wọ́n. tó ọmọ inú wúlò pé nọ́mbà tóbi ṣe mọ́rin ní pé sàáwì ilẹ̀ ìjọba. lórí ìpàdórí òkè ẹ nọ́mbà pẹ̀ tó ń tọ́jú làǹkàrì tó bá lórí òkè tó ń nílé mẹ́rin sílẹ̀. lọ́jọ́ ìṣèjú tí wọ́n máa ń bí lọ́wọ́ tó ń lọ́wọ́ tó ń lọ́wọ́ tó ń lọ́wọ́ sọ̀rọ̀ yìí onítọ́lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ọ̀tà pẹ̀lú wípé omi yìí òun lòun jẹ́ kó máa kó jẹ́ pé ibi tó lè dérè ibi tó lè máa rèé kí nọ́mọ̀ jáde nínú ẹ̀ ọba ní dá padà ọlọ́run bá pẹ̀lú ẹ̀. Inna adaba táa bá rí nǹkan tí wọ́n fi ń búra á rí àlẹ́mọ́kùsàmọ̀ àrí á rí nǹkan tí wọ́n ń búra lé lórí tí ọlọ́run bá fẹ́ sọ tó ń fi àwọn nǹkan ńlá ńlá ìbúra tó báyìí. wọ́n ó fi òkè búra. wákìtẹ́ bí mẹ́tò. ó fi tíra tí wọ́n kọ kalẹ̀ ó fi búra. fi rọ́kì máa ń ṣó. tíra náà wọ́n kọ́ sínú àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ó wà káàkiri lọ́wọ́ wa ó ṣe kà. Wal-baytil ma'mur. Ọlọ́run bá fi ilé tẹ́sẹ̀ yìí ti dá tó ń bẹ ní sẹ́mà ó fi búra. Wassaqfil marfu'u. jẹ́ òrùlé gbogbo tí ń bẹ láyé ọlọ́run bá fi búra. Wal-bahril masjur. Odò tí wọ́n ṣe dàgbà tí ò lè kọjá ẹnu àlá rẹ̀ odò èyí tó gbọ́dọ̀ àwọn àṣìdá ní odò èyí tí yóò padà di tí wọ́n fi kóná nígbẹ̀yìn ìgbà ọlọ́ọ̀bá fi gbà lórí tí wà ọlọ́ọ̀bá búra ọlọ́ọ̀ni iná àdábàrọ̀ bí kàlàwà kẹ́ ìtọ́lọ̀ọ̀bá búra lé lórí àlùmọ́kùsàmọ̀ àrí òun náà ní

Ma lahu min dafi. Ma lahu min dafi. Ẹn tí ó sọ pé kò lè wá òsì. Ayà tó jù bẹ́rù gbọ́nù tẹ́gbàgbé. Ó ní wọ́n kọ́rọ̀ ìmọ̀ ẹ̀fẹ̀ pàdù. Ọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ wọ ọkàn mi lákọ̀ọ́kọ́. Ṣé sípọ́nà ọ̀rọ̀ ìyá rẹ̀ tí ó fi ja ẹni tó bá ń tiẹ̀ inú fẹ́ sọ ní pọ̀ tó báyìí? a jẹ́ wípé kò fi sàwàdà kò fi ṣeré inna azaba rabbika lawa inna azaba rabbika lawaqi' ma lahu min dafi' ọba ní ìyà àwọn ọlọ́ọba yóò ṣẹlẹ̀ ma lahu min dafi' kò sẹ́ni tí ó la kèfèrí nínú ìyà náà ọlọ́mọkọba kó mọ́ ṣe wá ní kèfèrí ọlọ́run ọba mọ́jà ń ṣe kèfèrí kẹ́àyè ẹni tí ó la kèfèrí níbi ìyá ọlọ́run si sí tí ó ṣe kèfèrí láǹfààní kò tí ó la kèfèrí níbi ìdíyàjẹ eré tí ọlọ́run bá Allah subhanahu fi jẹ wọn. fà á tó fi jẹ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí á yà yí kó fún wa níwà ká mọ̀ إن عذاب ربنا يا الله بارك يوم سنة تبي أول كفري ما نو نزوي به أما تراني على كيام ولا واحد لا تبادل أو يجي ولا يجي تزينك ترى كيام ما واحد لا تزين سنة فأنا فائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا Sáàrẹ̀ ò balẹ̀ mọ́ tó fi wọlé lọ́lá lọ́jọ́ mélòó. Ọ̀rọ̀ oṣù kan gbáko inú mọ̀rùn-ún gbà tó gbọ́ ààyà ẹ̀. kí ló fi sàárẹ̀ pé a ìnà àdáàbà rọ́bì kàlàwà. ìnà àdáàbà rọ́bì kàlàwà kìí. ọlọ́run ọba búra pé dájúdájú ìyá wọn lọ́dún. ọ̀hún mi ń dá fẹ́ à. kò sí ẹnì kankan tó lè sọ pé ẹ wà á nẹgọṣẹ́tì ẹ̀ náà ẹ̀ wàhálà tó á nẹgọṣẹ́tì ẹ̀ náà ẹ̀ ìbọ́lọ́pàá amúyẹ̀ láyé ẹ̀ nẹgọṣẹ́tì ọlọ́run rí ẹ̀. máa lábọ̀ mi ń dá fẹ́ à. wọ́nà kò sí ẹni tí ó lè làyàn nínú ìyà ọjọ́ náà ọlọ́wà kó mọ̀ fi jẹ wá ọ̀ ọlọ́wà bá wá sọ̀rọ̀ àrùn ọ̀tá ara ó sọ wa níbi ìyà ọjọ́ náà àbẹ́sọ̀rọ̀ láàrin ọ̀sọ́lá ó jẹ́ pé wá pé áyà yìí àwọn kèfèrí ilẹ̀ ọlọ́wọ́ bá gbélé lérí látàfọ́kùn mùsàfá kò sí ìsìnkẹ̀ẹ́ta tó ṣe wọ́n láǹfààní ẹ̀ ibi fámílì rẹ̀ lànà bíi láyà ebi ọmọ rẹ̀ ní gírí kan láyà tó fi lè jẹ́ kèfèrí mẹ́rìnlá hù nígbà kò sí tí ó là kèfèrí ebi ìjọlọ ẹ̀rọ fà á tí wọ́n bá ń sọ fún wa pé ká sọ́ra fún ṣe kèfèrí orí sọ̀rọ̀ wa dáhùn nítorí pé kò sí tí ó láyà níbi ìyọ ọlọ́run tí ẹ̀ bá ti kú sí tí ẹ̀ bá ti kú sí mùsùlùmí ó ní ó dùn tiẹ̀ mami muslim yamut alábìnrin kò sí mùsùlùmí kan tí ó kú ọ̀yẹ̀kún mọ̀ àlàjà nàìjíríà ti àbàwù nà rọ́júlá táwà rí èèyàn fọ́tì tí wọ́n jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ láàyù ṣìkú nàbí láì ṣe hàn tí wọ́n yé sẹ́lẹ́bọ ilà àṣàfà àwọn ọmọ òfin ẹnìkan bá kú mùsùlùmí ni èèyàn fọ́tì jẹ́ mùsùlùmí tó yẹjú ti wé sẹ́lẹ́bọ wọ́n wá dúró síbi jànáza rẹ̀ wọ́n kírun sí la ọlọ́run bó gbà ìpẹ́ wọn lórí ẹ̀yẹ ìyẹn ti ta fúta ẹ̀ńtà tí o ti tàbí rẹ̀ ọlọ́jẹ́ ṣùgbọ́n kẹfẹ́ rí ẹ bá àfọ́jú dípò á lè kalẹ̀ fún mẹ́rẹ̀hún. àdábà rabbika lawaqi ma ìyá ọlọ́run jẹ tó jẹ́ wípé àwọn tí ìyẹn bá mọ̀ sẹ́jẹ́ kẹfẹ́ tó yẹ kí ìyẹn máa pìtì wọn náà ni wọ́n máa ṣe kí èmi bá wọn ṣàdúrà pọ̀ èmi gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ sí ìbàlẹ̀ kí èmi ṣàánú wọn ìyẹn ni iṣẹ́ pápọ̀ táwọn ẹbí ní sọ̀rọ̀ àtúnlá tó fi máa ń sojú kòkòrò pé gbowó gbà ìsìlámù tó fi jẹ́ pé ọmọ ìyàwó ní tó sàárẹ̀ àrẹ́bìnrin ọbẹ̀ wò tó tọ́wọ́ ní mẹ́kùn tọ́wọ́ fi lè kú lórí ẹ̀ mẹ́lẹ̀hún kí láàmú fàdádọ̀rọ̀ ilà àbí ọmọ ẹ bá wọ bàbá rẹ̀ ọmọ yahudi ó wọ ojú bàbá rẹ̀ sọ́jẹ́ yahudi rẹ̀ ah, ọ̀pọ̀lọpọ̀ ní àti àbẹ̀ fàd aláti wà sí ìgbéra bàbá kọ́sù rẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n ìgbà dédé mi ìlú òjò ọlọ́wọ́ rẹ̀ tẹ̀lé tẹ̀lé o nígbà tọ́lọ̀ wọn bá rore rò ó bàbá rẹ̀ yahudi ó ní kí akọ́mọ rẹ̀ ó tẹ̀lé àgbáyé owó ojú àdábìlá ẹ̀ قل أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ọpẹ́ òṣèlú ọpẹ́ tó ń gba ìsìláàmù yẹn díẹ̀ sí àmìjúgbò kẹrẹ́mì alhamdulillah ẹ̀yìn àǹkọ́bà ní àǹkọ́bà ń bí ìrìnà àmìjúgbò ní ah, ọpẹ́ ní fọ́lọ́wọ́

tó bá ti kú síbẹ̀ là ń sọ o kò sí n tó lè là á nínú yọ̀rọ̀ ẹ̀ sígbà tó ń dá òtù rẹ̀ ẹ̀dá òtù bá mùsùlùmí tó náà wọn dá gbà káàdì wà mọ́tí ọlọ́run irú èwo ọ̀rọ̀ tọ́lọ̀ bá sọ yìí irú ni ó jẹ́ inna azaba rabbika lawaqi. azaba rabbika lawaqi ma lahu min dafi. kò sí ẹni tó ẹni tó jẹ́ pàdé sọ́lá rẹ̀ sọ́lá rẹ̀ arábìnrin sọ fún ẹnìkẹ́ ìgbẹ́ ìdáhùn ọ̀rọ̀ tàbí pọ́pùlì mùsùlùmí ìfọ̀bà ṣírò òbí náà níbi tó dáná sí lójú dé ìfọ̀lọ́lá rẹ̀ pé máa làwọn ẹni wá ọ̀rẹ́ wa tó ọba kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè ẹni tí ó kú sí kèfèrí sọ pé abṣírò òbí náà bá ń fún nílò pé ẹgbẹ̀lẹ́ ọgbọ́n òdìyá lẹ́gbẹ̀ẹ́ àmúṣọlá sọlọ́fẹ́ ó ń sọ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kẹfìrí sọ pé bóò ni ẹkú ìyá náà o ṣe ń bọ́ dédé ara tó dé pé mẹ́rin làwọn kò sí nǹkan náà tó lè kò sí nǹkan ọ̀yà ó sì wà kọ́ mọ́sálásí o mẹ́rin làwọn tó kú kẹfìrí rí mẹ́rin làwọn ẹ̀wọ́n nílé ọmọ olùkẹ́ ó ń sàdọ̀ ọmọ olùkẹ́ àbí mẹ́rin làwọn mi dáfẹ́ kò sí nǹkan tó lè ṣe Oòrùn èèyàn mẹ́ka àwọn ọ̀fẹ́ ìbáwò, ọba kìí tẹ́sẹ̀ mùsùlùmí ló bó ṣe wa, ọdún ní mẹ́yàn náà rárá mẹ́ta pẹ́ẹ́lá wú. Ọba ti pọ̀tẹ́ lẹ́gbẹ̀ẹ́ sàárè ẹlẹ́bọ ìfèrí sọ pé ẹkú ìyá náà o. Àbẹ́ ní ànábì ti gbéṣẹ́ tó le fún mi. Wọ́n ní sàábà yẹn kò túgbà tó wá pọ̀tẹ́ lẹ́gbẹ̀ẹ́ sàárè kèfèrí ló ní àṣírí ìgbà. Ẹ̀lẹ́bẹ̀ ọ̀dàwùsẹ́ àwọn ìlànà ọ̀dàwùsẹ́ tó bá yá pọ́lọ́ àwàdà ni kí láǹfààní ìbúra tó ń búra lórí. ṣé ó lè jí ọlọ́run aláṣọ́rọ̀ ọ̀dára tó ti ń parọ́ kìí parọ́ ó tún wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ búra pé wà túùtù والبحر المحجور إن عذاب ربك لواقع ما له من دافع àwọn èèyàn gbọ́ àyà yìí wọ́n gba islam báyà wọ́n sàárà àà tí ah, pé bèbè ya ọlọ́run láti rìn àwọn èèyàn gbọ́ ọgbọ́ orí ìfẹ́ ìdàrẹ́ àtọ́lọ̀ ló yọ wá ìmọ̀lá ń tẹ́ ìfìlẹ́gẹ̀fìlẹ́gẹ̀ káàkiri nípò kìbìrì àbáwọn òjẹ́ kíkú tó àti sáàbọ̀ lọ bá pàdé rẹ̀ sáàpẹ́ ẹ̀rẹ̀ tó kéré sáà rẹ̀ á ṣé pé ewu tó ń kò lórí ìbí rẹ̀ ọba tó wá rí sí àwọn táwọn tó ṣe tó jẹ́ pé paríparí lè ní nígbà tó ń sọ láàrọ̀ ọ̀tá tó lọ tó lọ sógun bádìrì ogun bádìrì nǹkan tó tó lámì ìrẹsì sáàmù ogun ó ní àmì ìrẹsì nígbà táwọn ibi jẹ́ ní sọ́màrà tó ń fi àwọn mọ̀hàjírò àti àṣọ́rù fúnra wọn ẹ máa ẹ ara yín ẹ sì gbá òfin yẹn wà bẹ́ẹ̀ tó fi di ẹ̀yìn òfin pé tàwárù ọmọ ìyá méjì nínú ẹ̀sìn wọ́n lè jọ jogún ara wọn látara àjọmọ ẹ̀yẹ ẹ̀sìn ó wà bẹ́ẹ̀ di ẹ̀yìn ogun kí torí pé lẹ́yìn ogun àwọn mùsùlùmí mẹ́kàrà torí wọ́n kó gọ̀náyì epo ogun bọ̀ láti bá lẹ́yìn so àwọn tí wọn ò ní wọn ti kọ́ fún wọn sọ kò sáà dogun ara àmọ́ nígbà kẹta mọ́ ọ̀pànù rẹ àjàbá ni mo ti lọ ní ní bábìlì yẹn wọ́n pa àwọn tí ò ní ní sẹ́fúntì nínú àwọn kékeré mo ti dárúkọ sàábà kan lẹ́nu nínú àwọn kékeré bó ti dákọ̀ kìtìrí kan nínú àwọn táwọn ọ̀sán bá pa ní bàdìrì tàbí ọ̀rọ̀ rẹ̀. tó ah, àìmà mo sọ wípé àbúrò ọmọ ẹ̀yà jùbẹ́yì tó àìmà tó tó àìmà ọmọ ẹ̀yà jùbẹ́yì ni iye bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀rẹ́ gbọ́dọ̀ láàbù fẹ́ pa fámílì òun ó bá lè dá lẹ́bí yòó wọ́n pa lára ó tó lè bọ́ wọn padà dá àwọn sẹ́kù fẹ́ pa yẹn àwọn àbújá làwọn ìran láwọn fẹ́ wọ́n wá gbẹ́ ilẹ̀ kótó gíríwò òtó ńlá ti kẹ́kẹ́ gbẹ́ kótó wọ́n wá rọ wọn dàbẹ́ ọkẹ́ pèrè wọ́n ń pè wọ́n ní ahalul kọ̀lì kí lápò wọ́n níbi wàá dúró sí ètí sàárè wọn kẹ́lẹ́ bẹ̀ pé iná àdáàbà rọ́bì kàlàwà á pé máa làwọn àbí wàá dúró sí sàárè wọn sọ́là sọ́là àníbi wa ń pè wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan yá àgbà jáhálì àníbi ni ìrẹ àbù jáhálì ó ti kú o ẹni tán aliwa jẹ́rìtún mọ́ wà á dàkún rọ́pùkùn akọ̀ tọ́ ẹ̀dì tó kú o báyìí ìjẹ́ ti rí àdéhùn ọlọ́run tó ṣe fún yín pé ìdàdà àbàrọ̀ síkà làwọn àti

ìyá ọlọ́wọ́ ọba bẹ̀bẹ̀ ni lórí ẹ̀ mẹ́làwú mẹ́ǹdà àfihàn. Débi bára bí ń pè wọ́n lẹ́rẹ̀ kọ̀ọ̀kan pé sẹ́ẹ̀kì rí yàbá rọ̀pá ìdínà ọlọ́gbọ̀dájúmá mọ́wàá àdàbà ọ̀bùnà àkọ́. Torí àdé òtọ́lọ́ ń ṣe bá fún wọn rẹ̀ wá lọ́wọ́, àwa ti rí sẹ́yìn náà ti rí yà ọlọ́gbà. So, àwọn Àbújá ní ikú ẹ̀ ni wọ́n kú. Wọ́n wá ẹlòmí kẹ́kẹ̀ẹ́ lọ́yọ̀ kótó wọn ò dẹ́ ẹ̀ta pọ́lẹ̀ kẹta ó kẹ̀rọ wọ́pọ̀ lò yìí wọ́n ti wá ń tó ọ̀rá ọ̀la tó ọ̀rọ̀ ọmọ ti wá lókè bẹ̀rẹ̀ ká ayé wa wọ̀ àwọn akẹ́kẹ́ rí ìyá ọlọ́run ọba ó, ṣẹlẹ̀ sí wọn kò sí nǹkan tí wọ́n lè ṣe nínú sẹ́ẹ̀rẹ́ tó lè bí ọmọdé àrọ́ ó sì wá ń ṣèjọba o ó sì jọba dáadáa kọ́dà ìgbà tiẹ̀ ara tọ́ ara lé ó tọ́ ara òkú mẹ́ẹ̀lá rú nígbà òsì tí ó là á ìrọ̀rọ̀ tó fi jẹ́ pé àwọn bá mọ́ tàbí àkókò ọlọ́run mọ́jà á ṣe kèfèrí kẹ́ ayé wa اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله